You are Yahweh. You are Yahweh. Alpha and Omega. You are Yahweh. Ẹ̀yin ni Yahweh. Olórí ayé. Ẹ̀yin lólùgbèjà o. Ẹ̀yin ni ìbẹ̀rẹ̀. Ẹ̀yin ni òpin. Alpha and Omega. You are Yahweh o. Oh. You are Yahweh. A ní à èmi ò lè ṣerú nǹkan nǹkan tó dáa bẹ́ẹ̀ wọ́n ń ṣe nínú ilé wa. À gbogbo èròǹgbà ẹlòmíì bí nǹkan tí ò dáa bí nǹkan burúkú sí ilé ayé rẹ̀. A tún ṣe gbùgá a tún rò ó sáyé rẹ̀ a tún rò ó sáyé ọkọ a tún rò ó sáyé ọmọ. Ohun tí ò dáa ni bóyá kì í tiẹ̀ sọ wípé bóyá torí ìbọn ṣe tọ́ wa dàgbà ló máa ń fà á ká máa ro àwọn nǹkan tí ò dáa sí ìgbésí ayé ara wa àbí bóyá àwọn ibi tá a gbé àwọn environment tá a gbé àbí kì í sọ wípé àwọn ìdojúkọ tó ń dojúkọ wá àwọn ìṣòro ló máa ń jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ro ohun tí ò dáa sínú ayé ara wa nígbà tí bíbélì sọ nínú ìwé Jeremiah orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkànlá Jeremiah twenty nine eleven ó ní àwọn èrò tí mo rò sí yín èrò àlàáfíà ni ó ní kì í sì í ṣe fún ibi ah bíbélì pé bí mo ti máa ń sọ ọlọ́run pàápàá ó fẹ́ràn wa ọlọ́run ní èrò tí mo rò sí yín èrò àlàáfíà kì í ṣe fún ibi àwa wá ń ro èrò tó jẹ́ èrò ibi sí ara wa bóyá nítorí ìṣòro kan tàbí méjì ẹ jọ bí mo ti máa ń sọ ní gbogbo ìgbà lórí ètò Ògo Ìgbàlà wípé gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ àfi máa ń ṣíra wa létí ni ẹ má jẹ́ ká máa ro ohun tí ò dá síra wa nítorí pé nǹkan tá a bá rò síra wa báyìí òun náà ló máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí wa tó o bá ríra ẹ bí olórí burúkú tí ò lè ṣe nǹkan kan gidi bẹ́ẹ̀ náà la ṣe rí ṣùgbọ́n tó o bá ríra ẹ pé áá èmi lè ṣe kinní yìí nínú Jésù Kristi ẹni tó fi agbára fún mi kó o sì tó ṣẹ́jú kó tó làwárí pé o ti bẹ̀rẹ̀ sí ní ṣe kinní yẹn bí ìtúsọ ní ìwé Róòmù ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n ó ní gbogbo nǹkan ó ń ṣiṣẹ́ pọ̀ sí rere àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé a máa máa la nǹkan ẹyọ kan tàbí méjì kọjá àti wá gbàgbọ́ pé àwọn ti tán ó ti tán ó ti tán fún kí n má sọ pé kí n má fẹnu mi pé tí ò da síra mi ẹlòmíì á sọ pé àwọn yìí kà ju primary six lọ́nlẹ̀ àwọn ẹ wá ní kóun lọ gba fọ́ọ̀mù UME kí làwọn fẹ́ fi ṣe é ẹ́ bíbélì ní ohun gbogbo ó ṣiṣẹ́ pọ̀ fún rere ọlọ́run fẹ́ràn wa ó tiẹ̀ tún pè wá ní ó ní àwa ni ìran tí a ti yàn ìwé pétérù kínní orí kejì ẹsẹ̀ kẹsàn-án ó ní àwa ni ìran tí a ti yàn orílẹ̀-èdè mímọ́ ènìyàn ọ̀tọ̀ gbajúgbajà ah gbajúgbajà ògbóǹtarìgì akọrin èmi tó jẹ́ pé wọ́n tún wá ní àwọn iṣẹ́ tó pọ̀ tí wọ́n ṣe adémáyọ̀nà náà rọ̀ lé ní ah ọ̀gá ẹ kú kàlẹ́ lẹ́ẹ̀kan sí i àwọn aráàlú wọ́n ń wojú yín ẹ sì pera yín ní ará iléeṣẹ́ ilé ìfowópamọ́ fún wọn ní báyìí wọ́n tẹ̀ fẹ́ mọ̀ bóyá tòótọ́ lẹ jẹ́ akọrin ẹ̀mí ẹ kọ́kọ́ bá mi fi ohùn yín yẹn kẹ́ bá mi fi kí ọba àwọn ọba káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà níṣẹ́jú kan. ìbà rẹ o ọba akọ́dá hmm ọba àṣẹdá paríparí ọlá porogodo ẹkùn ọkọ òkè àrírọ àlá kìnìún ẹ̀yà Júdà ọlọ́run àwọn ọlọ́run olúwa àwọn olúwa ọba tí ń gbénú wúndí aṣọlá àní tí ń gbénú adélébọ̀ ṣògo ọba tí ń lé ní báyọ̀ tí ń sún ní ìbárẹ̀ tí ń rà ní padà onílé ọ̀la o alágbàlá ìmọ́lẹ̀ alágbàlá ìtura mo wá ṣe káábíyèsí rẹ o ọba ọlọ́run ògo ọba aládé ìwúra àárọ̀ kẹ́kẹ́ ọlá ọba tó fìmọ́lẹ̀ bóra bí aṣọ oníṣẹ́ ńlá elédùnmáre alágbára gíga gíga gíga gíga gíga. ẹ ṣe bọ́dà mi ẹ má ti wọnú èmi lọ torí èmi gan èmi ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé mi wọ̀ bẹ́ẹ̀ mú dára mi ọlá ẹ̀mí sọ mí lẹ̀ mm. ẹ̀mí sọ mí lẹ̀ mm. ẹ̀hẹ́n ẹ ti wá rí i pé olóòrè mi tó dáńtọ́ náà ni mo ní lórí ètò Ògo Ìgbàlà lẹ́nu ó ti wá tó bí ọdún mélòó tẹ́ wà nídìí iṣẹ́ orin ẹ̀mí yìí ní professionally tó bá hmm. tó bá láàyè láti sọ yẹn ó máa ti fẹ́ tó ogún ọdún báyìí ah! láti ìgbà tí mo ti wà nílé ìwé. nígbà tẹ ní professionally hmm. mo rò pé fẹ́ sọ pé bí abẹ́ ọdún márùn-ún ah, sí méje professionally hmm. ó ti tó ogún ọdún. tí mo ti ń wà lórí stage tí mo ti ń kọrin nígbà tí mo wà nílé ìwé. ọlọ́run àtúbọ̀ máa bá mi ràn yín lọ́wọ́ lágbára ọlọ́run kí ló wáá mú yín yà sídìí iṣẹ́ orin ẹ̀mí nítorí bí ogún ọdún sẹ́yìn lé níyì ilẹ̀ ti tà sí. Hmm. ṣe rí nígbà tí mo kéré tí mo hmm. ṣì wà pẹ̀lú mọ́mì hmm. uh, bóyá ọmọ ọdún márùn-ún méje wọ́n máa ń lọ sí uh, choir practice wọ́n gbà yà olóbìnrin rere the Baptist Church nígbà yẹn WMU máa ń tẹ̀lé wọn máa ń rí bọ́yìn máa ń ṣe Hmm. èmi náà délé nírọ̀lẹ́ màá máa ṣe báyìí mo ṣe ń kàn bọ̀ nígbà so at a time wọ́n bẹ̀rẹ̀ sí máa wọ́n fèmí náà sí juvenile choir hmm. àwọn ọmọ kéékèèké bíi ọdún méje ńgbà yẹn hmm. ẹ ṣeun atọ́kùn. lẹ́ẹ̀kan kó tó di pa lọ sílé agbára à ń sọ̀rọ̀ lọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀ lọ kí wá ní àwọn nǹkan tẹ̀sí tó ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ báyìí. ẹ mo sì ní ó ní orin kan tí mò ń ṣe lọ́wọ́ báyìí tó jẹ́ orin àdúrà nígbà tó di kò tí sí mbẹ̀ báyìí new single ni <clears throat> àti mo rí bí oríṣiríṣi èmi wá láti north mo rí bí oríṣiríṣi nǹkan ṣe ń ṣẹlẹ̀ hmm. tó ń pa àwọn èèyàn lọ́tún tó ń pa àwọn lọ́sì so a time a time ó dásìkò kan tí orin yẹn wá sí mi lẹ́mìí pé àdúrà la need àdúrà ni o lórílẹ̀‐èdè yìí hmm. so àdúrà yẹn sọ̀rọ̀ nípa ohun ògo tó ti sọnù hmm. kọ́lọ́run gbé wa sórí yẹn ó yẹ kó rẹ́dì títí oṣù tó ń bọ̀. ó ti wà ní inú stúdíò ẹ̀ẹ́n ṣì máa kọ lára àdúrà fún wa náà ká tó kúrò lórí ètò. àwọn orin tá ti mọ̀ náà ni a kàn eh. try láti tún gbé jáde padà mm-hmm. eh, ọlọ́run á ṣe lágbára ọlọ́run eh, ní láti bí ogún ọdún tẹ̀ wá wà nídìí iṣẹ́ orin ẹ̀mí yìí ṣé àwọn àsìkò kan wà tẹ́ wò ó pé ah, kí tẹ̀ ni mo bá dèdè iṣẹ́ orin ẹ̀mí yìí kan tó dàbí àwọn ìdojúkọ díẹ̀díẹ̀. Hmm, ó fẹ́ẹ̀ lè má sí ó sì hmm. fẹ́ẹ̀ wà hmm. tí mi bá ní ó fẹ́ẹ̀ lè má sí èmi rí orin bíi passion. passion. Um, ó ó jẹ́ nǹkan tí mo mú tó yẹ pé tí mo bá ti ń ṣe ó máa ń múnú mi dùn. Hmm. so bí mi ò rówó ń bẹ̀ Hmm. kò ń rí lè bọ́dà mi immediately tí mo bá ti ń kọrin tí mo ń ṣe ohun tí ó wù mí ṣe yẹn àbí kì í sọ pé torí ẹ̀ ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ ìfowópamọ́ ni pípẹ́ <laughs> ẹ̀yin sọ pé èmi ah, eh, ah, ṣàánúwò tèmi lápò wá ìbò wa ni. kò ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣe pé mi ò ní challenges <laughs> hmm. especially when it comes to finances hmm. thank God pé ẹ̀yin náà ń kọrin eh. ẹ mọ ohun tí gbogbo wa ń go through láti po táwọn èèyàn tó rí bá jáde síta àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa gbé yẹ̀wò wọn eh, mọ tó ti tó ti lọ but adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ògo ni fọlọ́run. olúwa ṣeun ẹ hmm. eh, abíjòsí wọn sọ fún wa pé nínú gbogbo ìdojúkọ ká máa kà á sí ayọ̀ ẹ̀ àti hmm. sọ lórí ètò lẹ́nu nígbà tá a bẹ̀rẹ̀ tá à ń ṣera wa létí ọ̀rọ̀ lẹ́yìn náà tún gbọ́ yẹn lẹ́nu ògbóǹtarìgì tèmi ẹ kú kalẹ̀ bọ́dà mi ṣé ẹ wá ní àwọn ọmọ ẹgbẹ́ tẹ̀ ń kó káàkiri bíi band bẹ́ẹ̀ ni mo ní mo láwọn báàní tá a lè pè jọ pé ìjà ṣeré. àwọn bólẹ̀ tí lọ máa ń ṣeré. Ah, ọlọ́run ti ràn wá lọ́wọ́ àti bá a ṣe kéré mọ́ náà àti lọ Ghana àti lọ kọrin àti hmm. lọ South Africa àti lọ kọrin hmm. ti lọ so many places Èkó so, so many big churches hmm. north so many places. adúpẹ́ eh, lọ́wọ́ kí lè ṣe wá rí àwọn big churches ó súnmọ́ sí pé tán bá pè yín káàkiri church o ṣé èyí tún máa ń ṣeré afẹ́ṣe a fẹ́ ṣe òkú àgbà a fẹ́ ṣe. ẹ mi ò tí ì níyẹn mi ò tí ì máa ṣe yẹn báyìí bọ́ mo hmm. ó wù mí láti máa ṣe ó wù mí láti máa ṣe ó wù mí láti máà ṣe bọ́ torí iṣẹ́ mi kò rí lè fààyè gbà mí mọ̀ jù. fààyè gbà á lọ hmm. ẹ kí n tẹ wá lọ sí. wá lọ dáhùn. ẹ ṣú ọ̀pẹ ọlọ́run pè ọ́ hmm. tí àwọn àwọn òjíṣẹ́ ọlọ́run tá a rí lé ní kàkàkàkà tí wọ́n bá sọ tí oníkálukú wọn ti fara gbá tán ti go through Hmm. àánú yín á ṣe wọ́n ẹlòmíì ò ní sọ pé òun fẹ́ lọ sí hmm. òun fẹ́ lọ dárú business yẹn kó wá rò pé owó kan wà ńbẹ̀. <laughs> ẹ má lọ rò bí business is church church <laughs> is business. kò jẹ́ kọ́ lọ́run pè ẹ́. ká jẹ́ kọ́ lọ́run pè wá. kò gbọ́ ìpè yẹn kó loud kó clear. <laughs> loud and clear. mo ní ìránṣẹ́ ọlọ́run ẹ bá mi tún dárúkọ yín àti. abioye joseph abijosi. ìránṣẹ́ ọlọ́run mínísítà abijosi náà ni wọ́n bá wa sọ̀rọ̀ ní agbọ̀gbọ́n lé ní ó dá mi lójú pé àtúntì rí ẹyọ kan tàbí méjì ìgbámú ẹ bá mi sọ nọ́mbà yín yẹn lẹ́ẹ̀kan sí àti social media yín fún àǹfààní àwọn tó ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi. Uh, zero eight zero three four zero six zero four seven eight tẹ́ bá fẹ́ pè mí fún whatsapp zero eight zero five five six five two five seven eight lórí instagram twitter um, facebook at abijosi a b i j o s y. Mm ẹ ṣeun brọ́dà mi ṣé ti bá sọ pé ìsórí tó gbogbo àlà lọ́jọ́ mi ṣé máa dáhùn. a ti dára kan náà ni. ah olúwa ṣeun olúwa ṣeun ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni mo ti fẹ́ máa fi eléyìí dágbére lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni náà nìyẹn ó dá mi lójú pé ah àti rí ọwọ́ ọlọ́run lórí ayé wa lẹ́ni ẹ jẹ́ sọ̀rọ̀ àṣẹ kan sínú ayé gbogbo ojú tó ń wò mí pátápátá gbogbo òkè ìṣòro ẹ tó tẹ̀ ń wò tẹ̀ mí fìn ẹ tó dàbí pé kò ní wálẹ̀ mọ́ mo sọ lórúkọ Jésù ni pẹ̀lú àṣẹ ìpè wípé kó máa di pẹ̀tẹ́lẹ̀ lórúkọ Jésù Kristi gbogbo ìtàkùn tó dúró tó ní pé ẹ̀ ní rọ́nà lọ ẹ bí ilẹ̀ ṣe mọ́lẹ̀ nìyí ó yá kẹ́ máa rin orí wọn kọjá aṣẹ́gun bẹ́ẹ̀ ni kò yí padà lórúkọ jésù kristi ẹ mú eléyìí dání ẹ mú dání mo ti ń lọ lẹ́ni náà nìyẹn ó dá mi lójú wípé agbára ọlọ́run ti darapọ̀ mọ́ yín ọwọ́ ọlọ́run ti dúró tì yín bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ bá ní ohun kan tàbí méjì tẹ fẹ́ bá mi sọ ẹ bá mi sọ ẹ pè mí sórí nọ́mbà mi zero eight zero five nine three nine nine three one zero zero eight zero five nine three nine nine three one zero tàbá yìí ní àtẹ̀jíṣẹ́ tẹ fẹ́ tẹ̀ ránṣẹ́ sí mi ẹ tẹ̀ àtọ̀nàbàjọ́ ọláwálé náà ni instagram o twitter o facebook o àtọ̀nàbàjọ́ ọláwálé tẹ̀yìn bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tẹ fẹ́ darapọ̀ mọ́ mi tẹ fẹ́ bá mi sọ̀rọ̀ pé ah, bí ẹ̀ tẹ̀ fẹ́ sọ pé àwọn èèyàn wo ló ń sọ pé owó wà nínú iṣẹ́ ìrànṣẹ́ ẹ̀yin ṣáà máa pè mí màá dá yín lóhùn tàbí tẹ bá ní ohun kan tàbí méjì tẹ fẹ́ kó jáde tẹ́yìn náà dàbí àbíjò sí báyìí tẹ ní àwo tuntun tẹ ẹ ṣe tó dàbí ọlọ́wọ́ gbọgbọrọ báyìí ẹ ẹ pè mí màá dá yín lóhùn má bá yín kó síta bí ọmọ ọjọ́ mẹ́jọ dandan náà nítorí tiyín náà lèmi náà ṣe wà ń bíbá ìkájọ máa gbé ọlọ́run ga kájọ máa yìn lógo mo nígbà tó bá jẹ ọ̀sẹ̀ tó ń bọ̀ mí tí ìyí orúkọ padà Ọlá Ọnàbàjọ náà ni mò ń jẹ́ nígbà táyọ̀ náà ni kí n tún fi pàdé yín ó